mo gbèsè mo gbọ́ sẹ́kẹ́ ajé mo sì ti wéré adífáfún sẹ́rẹ́ ti lọ sẹ́wọ́ olé elédùnmọ́re wá sílé ayé sẹ́rẹ́ ló ní ẹ̀ṣẹ́wọ́ olé yín fún mi tẹkùntẹ̀jẹ̀ láfífowó tòkú lọ́rẹ́ sẹ́rẹ́ ló ní ẹ̀ṣẹ́rẹ́ gbogbo olé yín fún mi tẹkùntẹ̀jẹ̀ láfífowó tòkú lọ́rẹ́ ẹni tí odò ifá ogbè lọ́tún ọ̀sẹ̀ ló sì bá bí tàbí ẹni tí a bá da fún ifá pò ń pèrè ọlà fún eléyìí ifá pé kí ó rúbọ kó sì mọ ohun tí ajé gbà ń bẹ̀ ifá pé kó máa bọ ajé dáadáa ẹ̀yin fá pé alájé ńlẹ́lẹ́yìí lójú ògbèsẹ́ sísẹ́ ogbè owó àìsẹ́ ogbè ìlẹ̀kẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ábídí pẹ̀tẹ́ adífá fún Ọ̀rúnmìlà bàbá ń bẹ láàrin ọ̀tá ìjẹ́ ifá gbé mi lékè tèmi ní alékè ojú oró inílékè omi tèmi ní alékè òsínbàtà nílékè odò tèmi ní alékè pìlà nílékè orí tèmi ní alékè àtà nílékè ilé tèmi ní alékè képẹ́ ọ̀nà òjìn káwá bá ní làrúṣẹ́ ogun arúṣẹ́ ogun ńlẹ́rìí ọ̀pẹ nífẹ̀ẹ́ ẹni tí odù ifá ogbè lọ́tún ọ̀sẹ̀ ló sì bá bí ifá pé òun péré ìṣẹ́gun ọ̀tá fún eléyìí ifá láàrin ọ̀tá leléyìí wà ifá pé ẹbọ ìṣẹ́gun iná ni kọ́mọrú lójú ogbè ìṣẹ́ ifá pé ogún ọ̀sẹ̀ ìrí ọ̀wọ́lé àkókò ni gbẹ́nàgbẹ́nà ẹyẹ oko ni gbẹ́gigbẹ́gi ìrẹ̀ láfọ́n fèrè kòkòrò adébáfún kákí lógún àwọlé alára abùfúnkákì lọ́gbọ̀n àwo kèjérò ẹ bá kí lógún o kẹ́ẹ̀kì lọ́gbọ̀n kí fáwọ́sá gbé ni lèmi mọ̀ ẹni tí odò ifá yìí bá bí ifá pé babaláwo ni látòde ọ̀run wá ifá pé ìwọ̀nba ẹ̀kọ́ tó bá kọ́kọ́ kọ́ lákọ̀ yege ẹ̀ ifá pé ọ̀la ń bẹ́ńbẹ̀ fún ifá pé kọ́ mọ́ kọ́ ẹ̀kọ́ àbọ̀ ẹ̀ pé ìwọ̀n tó bá kọ́ ifá pé yóò sì ṣèṣore fún lójú òpèsè ogúnṣẹ́ ọgbọ̀nsẹ̀ ọ̀wàràǹdàgègè nù adébáfúnjókòó tìmí tí sáyà àgbọ̀nlérèkún jókòó tìmí gbòbí ayáwó ẹni tí odò ifá ìbá bí tó bá jẹ́ pé ọkùnrin bá ní fá pé yóò mọ rí àwọn àdójúkọ kan látara ìyàwó ẹ̀ fá pé kó ṣe sùúrù bẹ́ẹ̀ kó tọ́jú obì kó fi bọ ifá nítorí obì yóò fẹ́ máa sí lọ síbọ̀ fá pé òun fa ni kó dìgbà mọ́ ẹ̀ ń fa pé púpọ̀ lọ́la fún fa pé tó bá yá arọ́ padà arọ́ obìnrin yìí tó jẹ́ pé kò ní fẹ́ lọ mọ́ ẹ̀ ń fa pé òun fa ni kí eléyìí ọmọ bọ́m̀bẹ̀ dáadáa tó bá jẹ́ pé obìnrin la bá da fún fa pé báyà ká pa aláṣẹ kò rò pé eléyìí ò rí ìdùnnú ilé ọkọ fa pé kó forí tì fa pé ọ̀nà ọ̀la rẹ̀ níbẹ̀ ẹ̀ lójú ògbésẹ́. ìgbà ńlá abira ni ha adífáfẹ́wù ti ń sàrò dé àjàṣẹ́ ẹ̀bọ̀làwọ́ ni ọlọ́gbèsè èrò ìpó èrò ọ̀fà ẹ wá wo bí ewu gbèsè yọ. ifá pé ẹni tí odò ifá yìí bá bí àwọn ọ̀tá ń dínà mọ́ wọn ò fẹ́ kó tó èèyàn wọn ò fẹ́ kó níláárí ifá pé òun fa ni kí eléyìí ó dìgbà mọ́ ifá pé tí eléyìí bá ń lọ sí ìrìn àjò tàbí tó bá ní ibi tó fẹ́ lọ ifá pé ọ̀la ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ṣùgbọ́n yóò kojú àwọn ìpèníjà àwọn èèyàn ó dìde ọ̀tẹ̀ sí fápé ẹbọ ìnìporu fápé yọ ṣẹ́gun bẹ̀. ìfápé tàbí ká pa aláṣẹ kòrò pé tí eléyìí bá ní ìrìn àjò tó fẹ́ lọ kórúbọ àlọ kí àlọ rẹ̀ ó lè bá a dáa kí àbọ̀ rẹ̀ ó sì lè bá a sunwọ̀n fápé torí pé oore ń bẹ níbi tó ń lọ àmọ́ àwọn ọ̀tá ó gbógun láti pé kí àwọn ò dínà mọ́ fápé kórúbọ kí wọ́n mọ̀ bá a dínà mọ́ ẹ̀rí ewu tí ifá sọ̀rọ̀ yìí òun ló mọ̀ kan èkejì òde àjàṣẹ́ tóun ń lọ òun ríre ń bẹ̀ ọ̀rọ̀ òun dayọ̀ òun dì ló máa ká ayéyẹ̀hún ìnídàfàṣì wọ́n ní kí ewu orúbọ ewu òjìyàn orúbọ lóòótọ́ ìgbà tí ewu òde òde àjàṣẹ́ ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní là ó bẹ̀rẹ̀ sí ní ríta jẹ́ ṣe ayé bẹ̀rẹ̀ sí ní yẹ báyìí ni àwọn ará òde àjàṣẹ́ ṣe dìde ogun sí ó ṣe jẹ́ pé ààrẹ ni ó máa là ni ó máa gbóhùn rere ju àwọn onílù lọ ibi ni wọ́n ti pinnu láti dìde ogun sí ewu wọ́n sì ti mọ̀ pé ọ̀nà tó ń gbà lọ ni ọ̀nà náà ni ó gbà padà àmọ́ torí pé ewu rúbọ níjọ́ kínní àná àpẹ ti sọ ewu pé àwọn ọ̀tá ti dìde ogun sí báyìí ló ṣe gba ojúṣe mi jáde wá pé òun ò ní jẹ́ kí eléyìí ó jìn sọ́fin ayé ibi tí a ti gbé dá ogbèsẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ adífáfún òrìṣà láọ̀sẹ̀ rẹ̀ mọ̀gbò tí lọ́ọ̀rẹ́ báwọn dáko sí jù ú mọ̀ pa á. ìjẹ́ ajé máa ń ṣe òtòkò òrìṣà bọ̀ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ ìrìn gbogbo máa ń ṣe òtòkò òrìṣà bọ̀ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ fápẹ́ kí eléyìí ọlọ́ bọ òrìṣà lá dáadáa fápẹ́ pàápàá tó bá jẹ pé ẹni tí ń dá oko ni fápẹ́ kó lọ́ọ́ bọ ilẹ̀ oko kó sì rúbọ fápẹ́ yọ ọ́ là látoko ẹ̀ fápẹ́ ọ̀là ń bẹ fún ìrìn gbogbo fápẹ́ sì ń bẹ fún. ẹ̀rí òrìṣà aláọ̀sẹ̀rẹ̀ mọ̀gbòní òun lálàá tiré òun rere kó bọ̀ látoko iṣẹ́ òun kò dìṣẹ́ mọ́ òun lọ́wọ́ ìní ń sí wọ́n ní kó rúbọ òrìṣà aláòjiyàn ó rúbọ wọn ní kó bọ òkè pọ̀rí ẹ̀ ó rúbọ tán ó bọ òkè pọ̀rí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní to lọ́wọ́ inú rẹ̀ dùn ń jó ń yọ̀ ń yàwó ìfáàyè Elédùmarè ọba lọ́run ìyìn àwọn sẹ́wẹ́lẹ́ sẹ́wẹ́lẹ́ adébá fún òrìṣà láòsẹ̀ rẹ̀ mọ̀gbò tí lọ́ọ́rẹ́ ìbáwọn dáko sí jù ú mọ̀ pa. ẹbọ làwọn ní kó ṣe òun gbẹ́bọ níbẹ̀ ó sì ṣẹbọ. ìjẹ́ ajé mọ́ ń ṣe òtòkò òrìṣà bọ̀ sẹ́wẹ́lẹ́ sẹ́wẹ́lẹ́ ire gbogbo mọ́ ń ṣe òtòkò òrìṣà bọ̀ sẹ́wẹ́lẹ́ sẹ́wẹ́lẹ́ ó múyẹ̀ rẹ̀ fi sọkún pín orin awo iní pé sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ ajé mọ̀ ṣẹ́ o tó kó òrìṣà bọ̀ o sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ eré gbogbo mọ̀ ń ṣẹ́ o tó kó òrìṣà bọ̀ o sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ fapẹ́ kí eléyìí orúbọ fapẹ́ ọ̀la ń bẹ fún fapẹ́ kí eléyìí ọlọ́ọ̀rúbọ fún àkọ́bí ẹ̀ ẹ̀ fapẹ́ wọn ò ní jẹ́ kí ikú ọ̀pá fapẹ́ àrùn òsì ní ṣe lójú òpè lọ́tún ọ̀sẹ̀ lọ́sì ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣe.